óyá gbẹ́sẹ̀ náà óyá óyá gbẹ́sẹ̀ kò tó ṣùgbọ́n rẹ̀ óyá eh, gbẹ́sẹ̀ kò tó ṣùgbọ́n rẹ̀ <laughs> gbẹ́sẹ̀ náà ẹ̀gbọ́n mi óyá gbẹ́sẹ̀ kò tó ṣùgbọ́n rẹ̀ eh, eh, gbẹ́sẹ̀ náà <laughs> ó náà pé kí n dìde lérí ìta óyá gbẹ́sẹ̀ kò tó ṣùgbọ́n ẹ mọ báyẹn ń jọjọ yẹn ẹ bẹ́ síwájú jẹ ẹ tún padà sẹ́yìn ẹ tún bẹ́ síwájú ẹ tún ṣe báyìí óyá gbẹ́sẹ̀ náà gbẹ́sẹ̀ kò tó ṣùgbọ́n rẹ̀ <laughs> ẹ̀gbọ́n mi ọdún wo lẹ tó fẹ́ já ẹ ó fẹ́ ṣe ń wò ẹ ń wò bí good morning it is well ṣe wà pa báwo ni náà ti eh? ẹ̀gbọ́n mi hello ẹ̀gbọ́n mi Atabatubu Atabatubu ah, ẹ wò ó torí tọlọ́hún <sighs> ah, ó ti sú mi báyìí ok Atabatubu ṣe ti dé kitchen lára ẹ̀ ṣé ti dé kitchen láàárọ̀ yẹn yóò lè surprise yín kó bá yín dáadáa rí èyí tí mo choose pé tí mo ti rò pé tẹ bá máa wọ kitchen báyìí tẹ pé tẹ bá kọ́ díẹ̀ ní fọnú ẹ̀ níwẹ̀ kitchen lẹ̀ máa ń kọ́kọ́ lọ èyí tí mo ní tí mo ní surprise yín lẹ̀ lọ sí kitchen ẹ̀gbọ́n mi ṣe ti lọ sí kitchen. mo mọ̀ pé ti lọ ẹ̀gbọ́n mi abọ́lọ́jà kú <laughs> ẹ̀yin tẹ́ pẹ́ láìkí oúnjẹ wọn bílíkì wọn bìà mo ti lọ sí kitchen tẹ bá débẹ̀ yẹn ti pé ẹ̀rẹ́fọ́ bẹ́sẹ̀rẹ́fọ́ àwọn ẹ̀fọ́ tó gbáta mi àwọn ẹ̀fọ́ tó kéde mi àwọn ẹ̀fọ́ tó submit ara wọn fún chicken turkey and the likes ẹ get then ẹ̀rẹ́ àwọn ewédú tó ń yọ ewédú tí wọ́n fẹ̀yìn sè tó green tó mọ́ lólólólóló ẹ̀rẹ́fọ́ ẹlẹ́gùsí ẹ̀rẹ́ àwọn sẹ̀mó tí mo kó síkúlà ẹ stop ẹjọ ẹ kúkú ti lè jíjẹ ń bẹ o ẹ̀gbọ́n mi lè ti jẹ ń bẹ tí wọn kọ tinú ẹnu nù o ẹ lè tẹ ń wo bí mọjú ẹ pàkó yìí ẹ lè ti jẹ ń bẹ ní o trust yìí ẹ̀gbọ́n mi mi trust yín ẹ ti jẹ́ ń bẹ̀ ẹ ti rí ẹ wá pìtẹ́ ẹ̀ dẹ́gbẹ́ máa dọ́gbọ́n fún mi ẹ̀gbọ́n mi gbẹ́sẹ̀ jọ ó yọ gbẹ́sẹ̀ kọ́sẹ̀ jù ẹ́ ẹ̀gbọ́n mi ẹ sọ̀rọ̀ náà wà lẹ́yìn ṣe báyìí náà ẹ kọ́ ọmọ bàbá ìzèèyàn jẹ́ Àtàbàtúbú. olórí olórí. ṣé kìí ṣe pẹ́ lálàkàlà. ìmọ̀ kí mọ̀ kò máa gbọ́dọ̀ jọ lórí ilé wa ẹ̀tẹ̀kẹ́tẹ̀ kò lè dúró o àlákàlà ò lè dúró alágbára ah, ọlọ́run lórúkọ jésù ah, ẹ̀gbọ́n mi ẹ ti fẹ́ kí n máa fi ìbákọ̀bákọ̀ ẹ wo tó bá pẹ́ lálà burúkú ni ẹ má wọrí yẹ ọlọ́run ti bá wa gbọ́ tó bá pẹ́ nǹkan kan ṣẹlẹ̀ sí ni ẹ má wọ just be happy ẹ wà happy ah, ẹ cheer up náà ẹ̀gbọ́n mi mo ti surprise mo ti fi kitchen pa oríṣiríṣi nǹkan rẹ̀ ń bẹ̀ ẹ lọ sí kitchen kẹ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé o fẹ́ gbọ́. mi sì listen kí ni point yín because àtàrà tẹ̀tí rántí ń sìn kò yé mi. ìwọ kọjú àmì ṣé o fẹ́ jẹ ju inú ẹ lọ ni. báwo ló ṣe jẹ́ ìyá ọmọ tó a kọ lọ kì í ṣe pé family kan ló kọ lọ èmi fúnra mi gan mo lọ mi ò lọ fifteen minutes party ẹ̀ tó I have other places to go. okay now let me now ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín dádì ẹ̀gbọ́n mi ló ń ṣe pàtí o ẹ̀yin gan tẹ́ ẹ wá síbẹ̀ wọn pè mí iv mi lẹ fi wọlé ẹgbẹ́nu sí i ẹ̀yin gangan ló lè má fi lọ̀ mí dá sí i wọn pè yín sí ẹ kàn gbọ́wọ́ òjò ni ẹ gbọ́ pé wọ́n ṣe patí ẹ tètè lọ mú ayò ẹ lo aṣọ ẹ yọ gators ẹ ń kí wọn ẹ kú náwó ẹ kú kankan ẹ ń gángan ní kò yẹ kí wọ́n rí patí yẹn mo wá ṣe ń lo oore torí pé ẹ pẹ́ jù ní patí àwọn ọ̀kan tẹ́nu imis kẹ́ lè rí jẹ́ ẹjọ́ kò síbẹ̀ ẹ̀ ń complain ń pariwo ẹ wọ ẹgbọ́n mi ká ṣọ́ra bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o bó ṣe máa ń bẹ̀rẹ̀ ẹ ṣáà wà kan ẹnu ẹ jòkó yín bẹ́ẹ̀ yẹn o ẹ máa wọ wa lọ ọláyínká bá fi orúkọ tèmi Àtàbàtúbù the great abẹ́rẹ́ orin ẹ̀gbọ́n olórí Olúwakẹ́mi Ìyàndá ẹ jọ ìwà ọ̀kánjúà ọ̀kánjúà ṣé nǹkan tó tọ́ ni wọ́n fi ẹ́ síbi oúnjẹ tí wọ́n bá jẹ olórí orílẹ̀-èdè wàá bà ìlú ìjẹ́ wàá bà ìlú ìjẹ́ tí o ti ráyè ẹ̀. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run Ọlọ́run Olúwakẹ́mi Ọ̀dà lórúkọ tèmi ẹ ti understand <laughs> èmi ò sí níbi tí èmi ò sí níbi tí wọ́n ti bá ń ṣe ìbàjẹ́ tí aláyọ̀ bá ń yọ ẹ jẹ́ ká bá aláyọ̀ yọ ẹ ká bá wọn jó ń wọn ẹ understand ẹ ká dókè lọ́nà ojúmọ́ rẹ amúlùdún lẹ́tọ́ ẹ jọ torí Ọlọ́run ẹ má fi jọ ẹ má fi wà jọ àwọn ẹ̀gbọ́n kan àwọn ẹ̀gbọ́n tí wọn jà táwọn jẹ́kírẹ́sì àwọn ẹni ẹlẹ́nu kọ́wẹ́sì pati ètò sì ń tẹ̀síwájú ẹkú kalẹ̀ kóúnjẹ ṣòfò kóúnjẹ ṣòfò ọ̀bàlújẹ́ ọ̀bàlújẹ́ ọ̀bà pati jẹ́ kóúnjẹ wọn ṣòfò ká má la dànù ẹ panudé. àwí wí wí wí ò ní gbọ́ àsọsọsọsọ kò ní gbà àṣẹjúṣẹjú àfẹnuwí ìwọ dẹ̀ ní foníwà sílẹ̀ ah, aláìgbọràn alágídí gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà olórí kunkun ìwọ kan iná ni kó fi ẹ́ sì bí oúnjẹ tó ti finú tán ẹ fọkàn tán ẹ wípé òkè ìwọ lọ̀rẹ́ ẹ bàbá ẹ ọmọ ẹni tó ń ṣe nǹkan wọ́n dẹ̀ fi ẹ́sì nìkan only for you to pack everything kó ogún oúnjẹ wálé ṣé mi lọ́rùn kó fẹ́ satisfy kì í wọ́n èmi ò ní níbẹ̀ jẹ́ nú ẹ̀. gbogbo láriwo etí ń wà èmi kàn dé láti ṣọ́ òru ni mo ní kí n sùn ariwo ni mò ń gbọ́ <laughs> ariwo ni mò ń gbọ́. má fi lọ mi dá sí ṣọwọlé yọkẹ́ èké yọ fùrọ̀ mọ́tò gba nídìí. ariwo mò ń gbọ́ ohun tó bà mí lẹ́rù ni pé ìgbà tí n máa ń rí ọkọ àtìyàwó ni mo máa ń pè é méjèèjì. Mm-hmm. ọkọ ìyàwó àtàlẹ́ mi. àfòní gbọ́ pé àbúrò mi àbúrò mi ọ̀rọ̀ yẹn ń yà mí lẹ́nu mo dẹ̀ ń gbọ́ ẹnìkan kẹran ráìsì wọn kó sẹ̀ mọ́mọ́ra ẹ̀. sọ ẹ̀yin náà gbọ́ so ẹ̀yin náà gbọ́. mo ń gbọ́ mo. irú irú gbọ́rùn ẹgbẹ́ mi ṣe ní ìta ẹgbẹ́ wá sínú ilé ẹgbẹ́ yẹn wá kí wọ́n wá nà mí irú irú gbọ́rùn. kò jẹ́ kí orí ẹ̀ kó kú. abẹ́yẹ gbọ́kàn tí wọ́n sọ irú irú gbọ́rùn mi. ẹ sọ̀rọ̀ jù mí kí ni ṣe bọ́ọ̀rù wọ̀ṣù tó ń pa ẹ náà ṣe bọ́ọ̀rù yóò jẹ́gẹ́dẹ́ lẹ́yìn tó ń máa sọ sí wọn iṣẹ́ lẹ́bàjẹ́ ogbé adé tàbí orúkọ tó máa fẹ́ jẹ́ ẹ̀yìn bọ̀dá níbọ̀ wà jàre kí ni kọ́tẹ́ lẹ gbọ́ kí ni kọ́tẹ́ yìí náà sọ pé ẹ gbọ́. mo ń gbọ́ pé ráìsì àti sẹ̀mó wọ́n yí ẹran mọ́ gbogbo ẹ̀ mọ́ èmi wọ́n kò bí báwọn lè ṣe. ẹbí mi ò lè gbàgbé ẹ tó sọ̀tàn ní patí oní patí. ẹ tọrọ. nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ̀jẹ̀ àbúrò mi ni for your information kì í ṣe omi in fact mi ò tiẹ̀ lè ronú àti fẹ́ rí èèyàn bíi tiẹ̀ àbúrò ronú lájẹ mi àti fẹ́ràn lòdì ẹ̀gbọ́n mi lájẹ gọ́fà bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́. ọkọ àti ìyàwó lèmi pè yín o. Hmm? ọlọ èmi hmm? mọtàkà òṣìdá mọtàkà òṣìdá ẹ wo mo ọ̀rọ̀ ńlá lè o ibo lèmi á wá ta sí. bíbélì bá wù ú dá sí o ẹ̀yin lẹ́wà ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lẹ́wà dá sọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ gbogbo lélẹ̀ fine ó lọ́ọ̀rẹ́ kan tó ń jẹ́ bíi pé bàbá ẹ̀ dẹ̀ pẹ́ iṣẹ́ pé seventy ó ń ṣe th birthday èmi náà wà nbẹ ṣe pé mi ò sí nbẹ o but this very particular guy tó jọrọ ẹ yìí jọ sọ̀rọ̀ ẹ láti kékeré mo mọ̀ wọ́n dáadáa ó mọ̀ kó n ti finú tán ọmọ yìí ni ló ṣe fi sídìí oúnjẹ pé kò ṣàgbátẹrù ó mọ̀ pé ó capable fine ó mọ̀ pẹpẹ furu ṣe ó mọ̀ ó mètò ṣùgbọ́n ìwà ọ̀kánjúà ìwà olè ìwà wọ̀nbíà wọ̀nbílíkì wọ̀nbíà ó ti ba ayé àbúrò mi jẹ́ ìjẹ́jẹ́ mọ̀ wípé ìwọ tó fi sídìí oúnjẹ ìgbà tí máa wọnú kíchìn tí máa délé ẹ sọ pé kí ni mo bá rice one bẹ́ẹ̀ sẹ̀mú wà ń bẹ̀ iṣu wà ń bẹ̀ àsáró wà ń bẹ̀ ọ̀fadà wà ń bẹ̀ èyí ègúsí wà ń bẹ̀ ilá wà ń bẹ̀ ẹ̀fọ́ wà ń bẹ̀ tó gbogbo àti drink gbogbo ẹ̀ ló kó tó kí ló dé kí ló dé nǹkan tó ń kẹ́bi sáàbù àwọn àlejò tó bá tiẹ̀ bẹ̀ sẹ́kù náà kí ló wà tó bá sẹ́kù kó ṣẹ́fọ́ ní nǹkan tó bá pẹ́ bọ́tù méjì ló máa yọ̀ náà fún ẹ náà ti tọ́ ẹ̀ gbà tó bá pẹ́ láì sí pléètì kan àbí méjì á gbé fún ẹ̀ èṣù èṣù ò lágbára tó ọlọ́run bẹ́ẹ̀ni torí pé lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù. ẹ jọ ṣé àdúrà máa ń gbà lẹ́nu yín. àdúrà ń gbà sá. tí ẹ bá ń ṣe bí deliverance fún yàrá mo ní àbúrò kan tó ní àwọn ẹ̀mí ẹ̀mí tí ó nípò bí ẹ̀mí ọ̀kánjúwà olè wọ̀nbíà ojú kòkòrò gbogbo ẹ̀ ló pè sí ní ara ẹ̀kan bá ń sọ gbólóhùn àdúrà kan fún irúfẹ́ àbúrò bẹ́ẹ̀ ẹ̀kan bá ń gbàdúrà. mo mo gbàdúrà lórúkọ ti bàbá àti ọmọ pẹ̀lú tẹ̀mí mímọ́ ẹ̀yin náà ti yín pọ̀ àbúrò yín yẹn ọ̀run máa dáwọ́ lé. ẹ̀kan náà bá yí kóòdù tó ń kọ́ mi kó sọ́dọ̀ ọ̀rìjìnà o rò pé ṣọlọ́run dá promo copy rí ya original lọ́lọ́run máa ń dá gbogbo ìgbà original ni ọlọ́run máa sọ wọ́n di original. àmì àmì àdúrà ti padà gba àdúrà ti padà gba wá tú o àdúrà ṣe nípa ti àwọn orin yín yẹn ó máa máa tà ní o lágbára ọlọ́run orin yín máa máa tà ní o ẹ jẹ́ ká wá wò ó láwọn ọgbà míì wọ́n ní pé behind a successful man there is a. ṣé àwọn wà nínú ilé àbí. <laughs> ẹ mi ò jáde sàrẹ́ ṣe báyìí nǹkan tẹ́ ṣe ẹ ṣe ìgbọ̀nwá ibẹ̀ yes ah, yẹn yes yes ok ok mọ́mí ń wò yín yes kọ́ báyìí pé tẹ bá délé ẹ̀ ní kò ní bá yán dé. Eh, ẹ̀kọ́ ni fẹ́ kàn fún wọn torí ojú yín tó ń dán ẹ lè lọ ṣọ́ọ̀ṣì ẹ lè ṣèṣe òru ẹ lè kọ orin ẹ lè ṣe gbogbo ẹ kádúgbò lọ́wọ́ ẹni tí ń bẹ ń lé ẹ kàn kọrin ìfẹ́ kan tẹ́nìkan ò tí gbọ́ rí tẹ́nìkan kò tí tẹ́ẹ̀ tí kọ rí ẹ kọ fún olólùfẹ́ yín. tí o bá ṣe tó lólùfẹ́ mi irú ayé wo ní bá wá hmm. olúwayẹmí sí. Hey! fọwọ́ ẹ sọ̀yà o pé obìnrin ló jẹ́ o láàárín àwọn obìnrin olúwayẹmí sí èmi fọwọ́ ẹ sọ̀yà pé obìnrin ló jẹ́ láàárín àwọn obìnrin. èmi ò fọwọ́ fọmọ kọ́fì sọ̀yà ó lè bù mí lójú àlá obìnrin ẹ jọ excuse me sir mo tẹ mo mọ̀ pé orí mọ́mì ń wú bẹ́ẹ̀ ṣe kọrin yìí fún wọn mo mọ̀ pé orí wọn wú ẹ jọ kó tó di pé ẹ lọ lórí ètò gbogbo àwọn olólùfẹ́ apáráta ni wọ́n wò wípé ẹ báwo làwọn ṣe lè kàn sí ó ti yé yín pé ọ̀nà wo náà lè gbà kàn sí lórí facebook yín instagram nǹkan ọ̀kan yẹn kà mú láti facebook àti instagram instagram bá wa tí twitter bá wà náà bá mi fi sí. lórí facebook ajọma ọ̀sántóyè hmm. ẹni tó bá di pé. ajọma ọ̀sán tó yè lórí lórí Facebook. wọ́n ń dà tẹ̀lé yín báyìí báyìí báyìí bá a then lórí Gmail wọ́n lè rí ọ̀sán tó yè Ayọ̀dèjì hmm. at gmail dot com twitter yín kọ́. then ní ti twitter mi ẹ mọ̀ torí ohun tá a instagram wà bọ̀ instagram wà bọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn mi náà mọ̀ wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ true. ìrọ̀ mm, mm, mm, tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ true pé facebook nìkan ló lè bá wọn ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ lè bá wọn sọ̀rọ̀ lórí instagram àmọ́ àwọn ìtú kankan. àwọn ìtú ẹni. ẹ ìtú kankan ẹ jọ bí mo ṣe wá fẹ́ kẹ́ máa lọ yìí ọ̀rọ̀ kan ni mo kàn fẹ́ kẹ́ gbà àwọn aráalé nímọ̀ràn ìmọ̀ràn yẹn náà. nípa ọ̀rọ̀ kan jù wà yìí. ẹ jọ o ọ̀kánjúwà ẹ sọ ẹ sọ ọ̀kánjúwà tí wọ́n fún yín ọ̀tọ̀ ní tí mo fẹ́ bi yín tẹ́lẹ̀. ohun tí màá kàn sọ ni wípé ọ̀kánjúwà ń ṣe ìwà tó dáa hmm. ẹni tó bá ti fẹ́ràn wa tó fi wá sí di nǹkan ẹ jẹ́ káwa náà ká máa ṣe nǹkan tó dáa ń bẹ̀ hmm. ibi tá a máa dé a máa débẹ̀ ohun tá a máa jẹ kò ní kọjá wa. àmín á dáa fún wa. àmì ibi tá a máa dé a máa débẹ̀ oúnjẹ tá a máa jẹ kò ní kọjá ẹnu wa láṣẹ ìdúmọ̀ ẹ ilé ń gbọ́ látẹnu àlejò wa evangelist eh, ọ̀sántóyè ayọ̀dèjì àjọmọ nígbà yẹn ká ṣe kí ni ká lọ sókè lọ kí wọ́n lọ fún wa ní iyán iyán tó níwèé <laughs> iyán tó fẹ́lẹ́ tó funfun lẹ́lẹ́lẹ́lẹ́ kì í fi ṣe wọ́n lálejò ojúmọ́ rẹ amúlùdùn lè tò àmọ́ tí wọ́n bá ń jẹ iyán yẹn ó dá mi lójú wípé ẹ̀gbọ́n mi á máa ṣe kí ni wọ́n á máa ẹnu wọn mọ̀ ṣe yóò mọ̀ ṣe bákanbákan torí ojú wọn á rí ẹnu wọn ò ní kan ojú wọn á rí sì ń ẹkú kalẹ̀ ọ̀la wọn lè tù wá bí nǹkan kan. kọ́ má dàpẹ́ bóyá ìròjọ́ ju torí ó dàpẹ́ tí ìròjọ́ bẹ́ẹ̀ gbé dání dada ẹ ṣe láì ẹ ṣe láì. gbogbo ètò ọkọ tí ayé àti gbogbo ètò ìwọ wípé ẹ fẹ́ wọ àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ ọjọ́ kan like back to back back to back back to ẹ miss nǹkan kan. ẹ kàn lọ sórí gbogbo social media platforms wa pàrọ̀tà Facebook Twitter Instagram at Orisun TV and of course lórí website wa it's www.orisun.tv. ẹ wá òkè yẹ̀sọ̀ yẹ̀sọ̀ yẹ̀sọ̀ lẹ́yìn ìpolówó yín ẹ wá òkè fẹ́ kàn sí mi ẹni bèrè tẹ fẹ́ bí mi ẹ fẹ́ tọ́ ẹnu mi wò pé ṣé bẹ́ẹ̀ náà lẹ́nu ọmọ yẹn ṣe mú tó ẹ kọ sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ọ̀dà ni lórí facebook lórí instagram at olórí olúwakẹ́mi òun ni lórí instagram hmm. ẹ̀gbọ́n mi ṣe ní kọtà fẹ́ bá wọn sọ. bí hmm, mo ṣe gbé ọwọ́ ẹ̀ dúró báyìí ni ẹni tó bá sọ pé ọwọ́ mẹ́wàá lòun fẹ́ fi jẹun lọ́dún yìí tí ò ralẹ̀ tí ò ronú pé ó yẹ kóun náà líle ta rẹ̀ tí ò ná máa ronú pé ó yẹ kó máa lọ sórí so estate kó lọ ra lẹ̀ wípé sixty percent lówó tó máa san tó wà bẹ̀rẹ̀ ilé rẹ̀ tó máa máa kọ́ tó yẹ pé ìyókù lẹ́tà ló máa máa san tó máa máa san instrumental tí ò bá ronú yẹn ní ìsìn àfàìmọ̀ká má jà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ilé àbúrò mi lónìí ẹ wò torí ọlọ́run ẹ má fọwọ́ mẹ́wàá jẹ lọ́dún yìí. ẹ tú ọwọ́ yẹn. ayé kí n tu àdúgbò mm. lọ́wọ́ ní n tu. ẹ tu àti kọ́lé ó ti dìrọ̀rùn lórí Ọ̀ṣun estate o gbogbo bí tilẹ̀ wá wà nílọrin ni níbàdàn ní àkúrẹ́ níléṣà ní gbogbo bí tilẹ̀ wá wà pátápátá sixty percent ìwọ tó o bá ti san o ti lẹ́tọ̀ọ́ àti gba ilẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́lé ẹ lọ yàtọ̀ sí ìyẹn máa tún fún ẹ ní two hundred and fifty blocks àti ten bags of cement ẹ jọ kí ló tún kù kí ló kù kí ló kù ẹ gbéra ọ o oríṣi ẹsẹ̀ mẹ́lẹ̀ ṣe o mo gbọ́ ẹ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ kò dé ẹ donílé ara yín ah, ah, ah. ṣápálí ṣápálí kí nìkan tẹ tún wá ẹ máa sọ wípé orí ọlọ́run orí ọlọ́run kí ni ẹ má jẹ ntàn yín ẹni tẹ́rí tó pọ̀ sílé ẹ̀ lé ni pé òun ti kọ́ ilé kò kàn jí láàárọ̀ ọjọ́ kan hit ten million naira o wọ́n ti ṣe é secretly kó deadly wọn ọ̀kan la ọwọ́ hàn yín tán ni Orísun wá sọ wípé ọ̀nà tí wọ́n ń gbé gbà rèé ẹ má dọ̀ lára yín ẹ̀yin náà yẹ bẹ̀rẹ̀ sí ṣe kí ni níjọ ten thousand níjọ twenty thousand ayé gbà yẹn wá kọ́lẹ̀ tó bá yẹ pé ẹ máa kó sọ́wọ́ ara yẹn máa ná ẹ má bọ̀ lórí sun ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń da ní ọmọ wọnú àkáǹtì yín kọ́lọ́kọ́lọ́ lórí owó tí ó pààyàn lára kẹ́ tó díjú kẹ́ tó là December ti dé ẹ ti do nílé ara yín ẹ ti di landlord ọdún next year ẹ kọ́ rí pé inú ara yín lẹ ti ṣe kí ni inú ilé ara yín lẹ ti ṣe bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn má rọsẹ̀ Orísun estate ẹ má rọsẹ̀ wọ́n pè é. fún polówó ọjà tí a sọ lẹ́ẹ̀kan yẹn nọ́mbà tó wà lójú amóhùnmọ́rin kẹra máa pè lẹ́rọ̀ kẹ́rọ̀ bá mi sọ lórí Àtàbàtúbú abẹ́rẹ́ lórí Facebook àti abiyatu eyi qpo àbúrò mi. sá ṣọlọ́jọ́ tó bá tún lọ patí tó jẹ́ pé oúnjẹ olóúnjẹ ọjọ́ ẹni ìbágbépọ̀ mi àti ẹ̀dópin inú ilé yìí o ṣó gbà àbó gbà. ok now ẹ̀gbọ́n mi ọjọ́ tí n bá not even ọjọ́ tá a bá wá ṣe tán tí n bá rí ẹsẹ̀ yín nínú kíchìnì yẹn tí ẹ try láti sọ wípé jẹ́ kí n tọ́ ẹ̀fọ́ yẹn wò mọ̀ pé iyán tó rọ́ wà nù ẹ̀ tẹ́ ní kí n fún yín ní iyán mo máa ṣépè o. iyán wà ń iyán wà ń iyán wà. iyán wà. o sọ fún mi náà ah. ẹ kí ló wá ṣẹlẹ̀. ẹ̀fọ́ wà. òun lálejò lọ jẹ ó sì kù kí ẹsẹ fẹ́ jẹ ni àlejò ṣe gini tí pẹ fẹ́ jẹ àlejò ṣe gini. òun ni mo lọ sáàbù àlejò tí wọ́n jẹ iyán iyán gbóná ó ń rọ́bà jẹ. iyán iyán ẹ. àlejò mr akérègbè hmm. ajá ajá ajá ajọmọ ajọmọ ajẹyán. ajọmọ ẹ jọ jẹyán àwọn ẹ ti ń tọrọ ẹ̀gbọ́n mi ẹ mójú ẹ mọ́ra àfi bí ẹlẹ́bi kò mọ bus stop ẹ mójú ẹ mọ́ra ẹ ti ń tọrọ oúnjẹ tẹ̀fẹ́ sọ pé kí n má bù kí n má ṣe gbá kí n má ṣàwọ̀ ẹ fẹ́ jẹ oúnjẹ yẹn inú ilé ìkọlẹ̀ ti máa jẹ kátìfìrì àti ìdùnnú àti ayọ̀jà ìgbìmọ̀ ẹ̀yìn tí wọ́n pa ṣáká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó kéèna olórí tó ṣàpàpà olórí tó ṣàpàpà pa olórí tó pa pa ló ta mú ma. wà yàtọ̀ sí yán tó ti jẹ ṣé nǹkan mi ì ṣe. ẹ wo excuse me kọfí dùnà tara pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ mo lọ́ọ̀bù yín bá jẹ́ mo lọ́ọ̀bù yín jù tẹ́ bá fẹ́ ṣe patí ẹ pè mí màá bá yín ṣe kò kárí àlọ́ aláwọ̀njẹ yẹn àníjẹ́ káwọn kan jẹ́ ń bẹ̀ kò yé. ẹ yóò pe promo copy síbi ìnáwó yín oúnjẹ sí ilé wọ oúnjẹ sí ọ̀nà gbà ẹ pè síbi ìnáwó oúnjẹ ṣègbè dànù oúnjẹ ṣé olówó ṣẹ́kù sínú ilé àbí ṣé olówó ṣẹ́kù. mi ò jẹ ẹgbẹ́ yọ mi ò jẹ ẹbí mi ò jẹ ẹbí mi àbẹ́nu jẹ ọkọ ọkọ ọjọ ọkọ pẹ̀lú gbogbo ẹ má jẹunjẹ lóúnjẹ pàtì ẹ má ṣe ẹ ń tọrọ ẹ̀gbọ́n mi ẹ ń tọrọ ẹ ní tìjú ẹbí lẹ ń jẹ pé tẹ bá báyìí lẹ ti máa ranjú ṣé wọn gúnyán níbo lọ́gùn ṣiṣẹ́ ní ewé ni bẹ́ẹ̀ ṣe ṣe kiri ń patí ẹ̀yin tẹ́ máa ń yín mi lẹ́kọ̀ọ́ bá mi lọ wò ó bá mi lọ bá wọn sábà ẹ̀yin tẹ́ máa ń bẹ́ẹ̀bù sábà gba oúnjẹ ẹ máa ń bẹ́ẹ̀bù sábà gba oúnjẹ ẹ máa ń bẹ́ẹ̀bù wọn tẹ́ bá fọ́kàn tó bá gbà yín ẹ máa ń bẹ́ẹ̀bù àwọn sábà gba oúnjẹ ẹ bí fọ́kàn jọ ẹ pariwo àtàbàtúbù ń tarọ́.